السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إني أوش رمضان إنه لما قبي إفضو 1435 هجرية إشوديري باي أوش إنه جولاي إنه لما قبل إفضو 2014 فإن شاء الله تبارك وتعالى نقول كراتوا لكادي ọjọ́ kìlè gúdú onale omalenga ya karatu a yingi ni kwana unshi efi suratul hadid suratul hadid aya ke gweta omunga kwana yini yawma yaqulu lil munafiqun أعوذ بسم الله الرحمن الرحيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا للذين آمنوا انظرونا نقتبس من نوركم كلا ارجعوا كلا ارجعوا وراءكم بل تمسوا نورا فالتمسوا نورا ضرب بينهم بسور له باب باطنه فيه رامة باب باطنه فيه رامة وظاهره من كبله العذاب يوم أجلك دمو يا يوم يقول المنافقون والمنافقات أمي منافقي بوكلة كم منافقي بوكلة أمي منافقي بوكلة كم منافقي بوكلة معك للذين آمنوا معك وابوك دي إيماني تعنالي أي تعريف أنكم هذا المنافق ما النفاق أو شيء to en kuma do munafiki won shiga kini ko ne ki a ce un ka ti yigidi ike a ce ti yigidi ya ci gojin ike a ce mamaja on she ne ki a ce kamu ne kuma li kuma kana ba na yin shi amma o ga sha shiga kini ishe na alen shi munafiki ne fi bi bobule ṣankọjọ́ ọ̀nà lẹ́á ohun ma ń yá jẹ́ agbéjúmọ́mí torúkú ma ní kí nù fánẹ̀yìn torú àpá ma ṣe àmáhùn fánẹ̀ ma lú fánẹ̀ ma ìmúlò bọ̀ má tẹ́ máhùn nù fánẹ̀ dẹ̀ takùnmọ̀ akàrà bẹ́kìdì máa nìkàkí المنافقون والمنافقات الذين آمنوا انظرونا نقتبس من نوركم mẹ́dí dẹwà turuka buha na mẹ́ibu kádù sí fúta mẹ́dí dẹwà turuka buha na mẹ́ kábù kádù sí kù tó dá apá mẹ́ àjọ dàmà ìhùdú ní ayín taka mi múmi na aka maka gini irji ruwaro akum mẹ́ dàbí alótúbi ubi mẹ́ ànumọ́ abdullahi bin abbas radiyallahu ta'ala anhu

ṣẹ́jì ní odókóbi àkíṣẹ́ odókóbi ẹlẹ́mù àmúnẹ̀ṣẹ́ adẹ́ odókóbi ẹlẹ́mù adẹ́ ọjọ́ nàárín so ṣẹ́kùn ma adẹ́ odókóbi ẹwọ́n ma kó ma dídọ́ igẹ̀ iya múdúdú ẹ oṣooṣi ma ṣí ni dọ́ kí àṣọ odókóbi àgbànàyàn ọ̀tùlẹ̀ wọ́n orílẹ̀ àkàkódù ma dọ́ igẹ̀ odókóbi ẹlẹ́lẹ́ odókóbi ẹ̀rẹ̀ ẹjẹ́ ọjọ́ nàáké odókóbi àkàájẹ́ ibá ìyọ̀nù ìmáṣe kọ́ dàdín ìsìlámù jẹ́kú ní ẹ̀yà odó kó bí ọmúnà ẹ̀dó jẹ́ lẹ́kẹ́ ìhá yìí ní ọjọ́ nàmẹ́ ìkì islam yẹ kó máa jẹ́ òun sí ijódó máa yán máa ọlá bàbá abánẹ́yìn abu abdullah abu abdulrahman abu nasir abu khadija abu fatima ó nẹ̀ ní kí ijódó odo ata ibnu daud ibnu daud ibnu yahya ibnu taimiyya amudu ogenele ibnu koyim aljauziya ta amudu abanele iyodo ata ya manyola abu ki yodo ma manyola to yogenele ibyanen abakinihi udihi wei jamanyola wei ṣeun kẹ̀dí ihe gbogbo múnẹ̀ máa ihe wẹ́ manigi akíní ẹnẹ́ kìdẹ́ ẹnà bá ní ọmọ gálà rẹ̀ ọmọ akíchì rẹ̀ ọmọ ìgbọ̀ tọ́wọ́dá abánilẹ́ kó máa gala. akíní dẹ́ngálà àbẹ̀ akíní bahauchi àbẹ̀ fulani tọ́ Ugbo ta ise bena isin ama odo okobia olu mune kamuna aje odo ami ni odo ami gbo odo ki mani maana ni kamuna aje inyon madam nu mojo na odo mama do amda yugbo alarasi ugbo sirati ogochi kuma ogoda ba ojinwi ena dubi chimumi na ojo adu hanan ena dubi ajimunafiki ojo adu hanan ma na ibi kele ma wana lere kele ikele jinile so daga Allah tabaraka wa ta'ala imu hana dunga mi mumini imu hana dunga munafiki mumini du nufane munafiki du ya nufane to malli gogo kuma ati ogada ogada ogada ogosile فإذا استوى على الصراط ما يجوغ تشيبا كوكا تاما مو فانا يا منافق ما مبكو وانا ما يا كيني يا كيني يا كيني يا بو بي تاكي بو منافق هكا ngama mai ma ba kwa unguruna nakotabis min nurikum medide waturuka buhana mekadu gane tamana kila ruji'u wara'akum taka bela aka ọmọ akini mẹ́ta bí alútùbí mẹ́ O ji ọmọ mẹ́yìn agbòhánẹ̀ kó èyí ó jí òṣèrè akí mẹ́ta bí atọ́gbọ́ ọjọ́ kú mẹ́ta bí gbòfánẹ̀ àbúkì bàbá kí yìí tọ́gbọ́ ọjọ́ máa gbé gbòhánẹ̀ kó nùhánẹ̀ gidẹ́ èyílẹ̀ mà tókọ́lọ́hùn kó èyí sọdálẹ̀ mẹ́ta bí atọ́ èyílẹ̀ kú mẹ́ gbòhánẹ̀ fọ́gùrí bàbá ìnà hún ìṣe nà ọ́nà kìtọ́ ẹ̀gẹ̀dẹ̀ ọ̀dọ̀kẹ̀dẹ̀kùnmà ní bá tínúhú fi ha hàmá ehùọ̀ efùgbé kàmà bàkwà yọ yìí ejì ehùn ọmọ ejì mọ̀mí ọyọ́dọ́mọ wọ̀gọ́ hìrúhú míhù kíbẹ̀lì hìlà àzábẹ̀ takuma akwa aduma umu ami munafika ada adama bakpa umu alam nakum akum roka akame teteje ile unga chukolo yoda maile akame akpere toko shuna akpere to kawiri ajuhula ajuda main aile kengini kuma ohane ne kuma ngo hikere boateke qalu bala takabe kuma shami mu'min ni maini i ka akame ye ile ojoshi ile akpere ache rudama

chakacha ma nyaja gbogbo ma kẹwọn ẹbí ẹnẹyìn gbogbo èkì máa yàn mamkódà máa yẹ èèyàn máa fẹ́ èèyàn rẹ̀ náà mamkódà yẹ ẹbí ẹnẹ gbé èèyàn mamkódà máa yọ́ lama dáma tàrà mọ̀nẹ̀lá kuma kàwọn máa kẹrin èèyàn ṣe tọ̀ gbọ́dọ̀ àmì wọn lẹ́pa kó chaka fẹ̀tẹ́ntì máa ń fún sẹ̀kúnmẹ̀ ẹnẹgì máa méjì ànàkéṣi yìí

amẹ́mẹ́ amájúmọ́rú tó bọ́ lámẹ́ wọ́tẹ̀rọ bá sùn obìlẹ́gẹ̀ mẹ́díkì ejútánẹ̀ mẹ́yẹjútánẹ̀ ààyàn tó náà hàí àkàtùmù tẹ́wọ́bẹ́tàmì wọ́kọ́tín ìlà wọ́kọ́tín mẹ́díkì ṣẹ̀dùn yìí tó bá tẹ̀rọ bá sùn mẹ́yẹjútánẹ̀ kàkíní mẹ́nọ̀ná mẹ́nọ̀tọ́ná mẹ́nẹ̀lẹ́yìn ni ọgọ́lẹ́ mẹ́díkì nọ yọ́ nọ yọ́ nọ nọ o.

medi ha ba eh, na ele nwe a mere oyi oli ya melikwume ee mewe gbo ọnacha menigi ka ha mere akwughe menigi ka ha mere akwuru ka ka ihe agụ ime ya wee ji benu ka gịnị mere akwụ emi gbo ọnacha kwuwatị ni dọda ụlọ igwe oyi ọdọ ọdụ iya oke cholile nwa alewa akwughe ṣeje ń kẹ́dọ̀ hulu inye ìwà àgbáyé ẹyẹ ọmọ àwọdù mọ́yúnwé ṣọlẹ́lẹ́gẹ̀lẹ́gẹ̀ kúkẹ́ ni rẹ̀rẹ̀tkùn al'amani ọ̀tọ́nà àti tó bá àáyí ọjọ́ ojúmọ̀ àti dáẹ́bá ọjọ́ lẹ́nà ayádàbí sánà omi já líkè kálùkù ọmọ ọjọ́ mọ́málùkù ọmọ omi yẹni bí ojúmọ̀ àti dáẹ́nà ayádàbí sánà já líkè alẹ́jìkì dáẹ́bá alùkù náà dọ́ ní gbé mọ́ ọmọnù bẹ̀lẹ́dù ní na mẹ́bá iná na abúkú manájì yìí mi tẹ́kẹ̀ wọ́gara kúmùlá àmáníyú mẹ́dẹ́kẹ́ dọ́gbọ́tọ̀ na mẹ́dẹ́kẹ́ dọ́gbọ́tọ̀ na alẹ́yẹ́ lẹ́ngọ́ lẹ́gúdú kọmọnù bẹ̀lẹ́ngọ́ ya ló ń kwágù ẹnà ó yá rẹ̀ làbá nga mẹ́ àwọn kàílẹ̀ bẹ̀ká máa wọ́n ṣe ká máa wọ́n dàbí wọ́n nyo

baa kini olefi ya mechita mmadụ mekpa chaka ma e e na ihe amachenwudunu e a ma mainini amanya tata mainini lahia medu akpa takumechini kpụlọ ihe anyị ime na oyeledomo ihe kalini mana alemedewunwukwuwa wagarakun billahi ilgaruru taki enke agwụ na ọgwọ bụ ọjọọ tee taki omegwọ ogwo nshebili allahu ta'ala aka yani ya ayuhal insanu ma gharraka bi rabbikal karim o o na ile e un go go bo yo enu ji matere e un ki go go e ba e un le mo yo nu Allah haka wa ta wai haya ki dogba فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمْ النَّارُ هِيَ مَوْلَاكُمْ

ama kafiri gbele ma gbe man la yukhadhu minkum fidya ama kuma shi kafiri ma ba ko meni wala min alladhina kafaru bimana wala min alladhina kafaru min qablikum ama kafiri ge wado gbanga me ma won gbe man ge ma awakumun naru adabi to gbodun me se hunangi se yi en ki ajadu medomon hiya maulakum unalatu pemeyi elete suratul qiyamah en kallahu tabaaraka wa ta'ala kadamu yeni ene ge aji loyin ya jilo abun ya gbeju momi ya jilo abun ya gbeju momi allah yanihi fala saddaqa wala salla walakin kadzaba wa tawalla thumma dhahaba ila ahli yatamatta aula laka fa aula ojo akini unaba una leba yiki ngobi bene tileni unchukweyi yankoja kama makazi rojona de to tudale imiye ni hiya maulakum una chukwemeyo unchene uchubi yomeyi wa bi isal masir adabi tume ngini ba ibene tabale Allah ŋuna ohun bomeyo yin arabitu meleba ene duki mudu na shi arabitu arabitu la idena tabale yake kiyaye ya abu nawon tamana allahumma ajirna minan nar allahumma ajirna minan nar allahumma ajirna min kulli amrin yuqarribuna ila an-nar ya arhamar rahimin ya rabbal alamin ألم يان للذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله أن تخشى قلوبهم ذكر الله وما نزل من الحق وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم العمد فطال عليهم العمد فقشت قلوبهم وكثير منهم فاسقون ألم يعني للذين آمنوا أن تحت قلوبهم لذكر الله ojú àkíní ẹgbà wa ń àbúkù máa dí máa nìta ń kẹ́ẹ̀dọ̀ máa kí á lọ́lá kí á ṣòpò ńàrí ọjọ́ ta ń ẹwú òhùhù ẹ̀dọ̀ ẹ sí ni gá ẹwù jẹ́ ẹ̀dọ̀ agá ọlọ́jọ́ rẹ̀ aláhùakbọ́r ọjọ́ nùkwá egbawa umatan an taksha kulubuhum kedo ma chukutan ni dhikrillah ngari ya ujon Allahu akbar wala yakunu kallazina utul kitaba min qablu turukuma we dabana akini abokuma do tagada ma do banga mai ina bokuma do tagada ma do banga memeu sha isha achabe yóò dùkù ma gbọ̀ takada ọjọ́ náà àmì yahudu gbàmẹ́ àmì nẹ̀sára gbàmẹ́ máyìn bókì bọ̀bọ̀ àmá ọ̀la kìdé ọ̀takada malẹ́ bá ma kọ́ lè bọ́ ọ̀la kìdé ọ̀takada malẹ́ ma kọ́ lè bọ́ ma kọ́ ṣukọ́lọ́pọ̀ òun wọ́n máa kaboku ma di imani kedo ma chupu ngare ya ojotan mayon kuma doro buki ogesha unsha alqur'ani alqur'ani ku hadithi ukitema chi kune akola abajo yi inaboku ma sha kuja bi haditha nabi sallallahu alaihi wasallam kuja nabi ungabole chini de kuyi nabi ungamune chini kuja bi haditha maka kini enwe ka mali e qur'ani amali bo edu kama mali e qur'ani gen ile tano ka maba unga nabi sallallahu alaihi wasallama iyo takada aka kumadu akinihi miftahu lijannati takada madu miftahu lijannati imam suyuti unko takada gide ki adu defend hadisi ya nabi sallallahu alaihi wasallama ihu nwa omola iche kami hadisi wa ga adu nga kinihi qur'ani kwa e hadisi ba akweru ma osiki ngichi qur'ani kwa e hadisi akweru ma osiki ngichi seun ke le bi qur'ani ke ko le bi hadisi ojo gbeni to de ta wa ati allah wa ati ar-rasul ojo akini meli bojo ba meli ba nibi ṣẹ́hun kùmẹ́ lè bá níbi kùmẹ́ kọ́ lè bọ́jọ́ tọ ọjọ́ gbùmẹ́ni mẹ́ra lè bọ́jọ́ kùmẹ́ kọ́ lè bá níbi àníbi àgbùmẹ́ni tí ó yẹ jí máa mẹ́ bọ́ òun ṣe kúrò áyìn pé hadisi yìí òtí láàrin tí ẹni dúkìtà kí á lè bí kúrò áyìn tí ó dé kí lè bọ́ hadisi àníbi aláwọ̀ tàbárakà wọ́ta aláàmúnà àmákàkínà àmá ń gẹ́jọ́ ọjọ́ àníbi ọjọ́ àkíní kà máa kí mẹ́fẹ̀ẹ̀dọ̀ ọjọ́ bá mẹ́kúnmí àníbì mẹ́lẹ̀ bọ́ kọgẹ́lẹ̀ wọn má alẹ́bí sallallahu alaihi wasallam ẹni mẹ́yìn tó ilẹ̀ àmìrà ẹni dúkìá lè bí àmìrù ń ẹni kìá lè bá agbó yé he o ẹni kìá lè bá agbó yú yéjú fọkàdé àtà àní mẹ́kúnkùn ẹ̀ṣà níbi mẹ́lẹ̀ bọ́rọ̀ lọ ọmọdé àtà àní fọkàdé ọyọ́ gbogbo ojú náà níbi gbogbo igbo ṣẹ̀rí àmà ní ṣẹ̀rí àmà ṣókè tí ohun ìṣe yìí ọ̀wọ̀ ọ̀kọ́ ojú àkọmáṣe ọ̀wọ̀ lẹ́tìtì náà níbi àkọmáṣe yìí àmá ìkàkí ní ọjọ́ òun á lè bọ́ alùkùnmáṣọ̀ ọ̀lẹ̀ ọjọ́ akẹnu àníbi akẹ alùkùnmáṣọ̀ ọ̀lẹ̀ yìí ẹni sọ́lù kẹmàrà àìtùmù ni ò sọ́lì mẹ́tọ̀ dábàlùkùnmẹ́lúmìkùnmáṣọ̀ ọjọ́ kàkùnmẹ́tọ̀ àmá ẹgbàkólù yóò yí mẹ́tọ̀ yìí ẹgbàkólù dógbogbo yìí mẹ́tọ̀ òun á tí ó mẹ́la ẹ̀kú aká níbi táká níbi àìmúrùkú ẹ̀ ọjọ́ àkíníhí máa di zẹ̀ká hábìkà kó máa di zẹ̀ká yìí tọ onúwọ́kó náà ṣe tágìdì zẹ̀ká ọjọ́ kọ̀lélẹ̀ ìkùránì ẹnẹ̀kì akọ̀lélẹ̀ ẹ̀ṣà níbi akẹ́ onúkọ̀kọ́ àṣẹ yìí onúkìràkú mi á ṣe tágìdì zẹ̀ká amado okunu àṣẹ támàdì zẹ̀ká níbi akẹ́ ya lùkàlẹ̀ onúkẹ̀ẹ́dùkẹ́ wọn níbi akẹ́ ẹ̀ ni turale chen ke agini qur'aniyun ama kola ka domo ma ni qur'aniyun ngamashi abele ma ni qur'ani kete ngamalebo amalebo amalibi hadisa nibin eliko elitana gije eluma tilitilaba ama ibadu kama pima amimalimi de kumashi ma ma ma, ma kola ba kumashi debate ele agini ashukata mane da bilo ashukata umane da bilo to da uta abogire ma sho ṣe gùnmáàtọ̀ ẹ méjì kúrò má gùnmáàtọ̀ ọba kẹ́ gùnmáàtọ̀ lè bá ẹjẹ́ máa gí ní àdìsà ní ìmàdága lè bọ́rẹ̀ ẹni kí ákẹ́ akúnlẹ̀ lè bá àdìsì ní kí fura ní kí tí òun á lè bọ́ kàdìsà níbi ìdáka lè bọ́ kí á ń tọ́ ẹ ọ̀rú dágó gùnmáàtọ̀ ọ̀dágó ìkùránì aláàkùrá aláàkùrá ṣe aláìláìláwí ẹ̀lẹ́ ìkùránì ẹ̀yà tẹ̀kọ́ ẹ̀ kàkà láàkùbárù ìdé ìkùránì ẹ̀yà dójúkọ́ ẹ̀ kàkà láàkùbárù ìdé ìkùránì tákùrẹ̀ wáyé ṣọ̀gẹ̀dẹ̀ wẹ́nyà ìsẹ́rẹ̀kì ṣe ṣe ẹ̀yìn ìsẹ́rẹ̀kì ṣe tákẹ̀ gbójọ́ sirikile ya ogu ma kini cho kwa ne ya sirikichida e sirikichida ke chalola oyo le inugbo ko yo akuma gwe inugbe anugbe ko yo ma so linki sane e ma mi oyo pa ni bi ko da man e ko ni oyo kete to keda ni bi tinyo ani bi ye tinyo ani bi ye yorogu ngungu ngelo ogeshako yorogu qur'an fi hadith lẹ́ka kí kura ní kété sẹ̀bẹ̀ká ọlẹ́yìn mú gọ̀mẹ̀ torí ọ̀gẹ̀ṣà ọjọ́ dé kura ni ọ̀gẹ̀ṣà ọjọ́ àdé hadith ó yẹ kí ló wá jùmọ̀ mi mẹ́gídá bẹ́ẹ̀ ni àgínà abókùnmàrù tákàdá wọn máa lè gúdú inú fọ̀tọ́lá aléhìhìmùl amadu tákẹ̀ ẹ̀gbà jíjì múmá

meje kuma dale no ami yahudu alama shi abani bi musa le ba ma shine shi yado ma ami nasara abani bi isa abi leyi amani shi shine shi yado ma ingini abaye ne kan ya mi yi soka gba ni ti o se won akun ya leyi ngbe ku e ku anu mo ya enwa chi we gbole abele ma shine shi ole ehe je mo eli eli le ti abola ko yi eli kibegi ye yin mi akoyi ile ogele bi tin abe akoyi ido ogoge bi anu mo ya tai ido ogele bi tin abe atai ene kishago yibe ile pastor mado ene kishago yibe ile pastor mado qur'an kama yuzi qur'an lenga be ayuzi eh mba ushi bible male bible ya be gide ushi bible yibe icha kina hadisi dudo mo ma bo bi bible we bible bible le o mado tenwa shi enwa tu ya ba yo icha ni gbodu ma ko yurun inu dago mo nu agogo ma wa egbogo e ma cha ni chole ologela shi ni shi pa ọla reveniu onwe mụmaa, ajọga na ewalụ aka akwụọ emi iwayi achenana ọkọkụ ma adụna ya nana anya bịa akọli a kabila emejikode ma m bikwala ma idepe nekakwani ina ukwu nwa kika pasto kika dan ameghara ihe nka meghara dunwunwu m so ya na na

E ime anyụ ya dị na oyo ma m rutinyo eneduka ihu ma gbegbere eneduka ìmáṣọ́kọ́ kàbó ìjẹ́fà business lẹ́kùn máa kọ́ a ẹ̀yọ̀n ẹ̀wọ̀n kọ́ amado easter kàbáṣẹ́ ẹ̀yọ̀n àmẹ́wùjú òjìjì máa ṣe kàmáàkà yìí ọjọ́ ma a mm. ama máa bà pàbá ọjọ́ ilẹ̀ṣà ọjọ́ yẹn náà nà abo yo ma jemu da lan wan ta ko yo yemu ya ce do yo yema chuka qur'ani go duke lo jano yo ina yo qur'ani kite ma jama ba ini ka kini odu qur'ani new qur'ani ino lo gala dun eh qur'ani qur'ani le qur'ani kite le mo boda mo ma ko yu ma eda o buka abeye ni apogo yin ma se yin ebeye ni apogo yin ma se yin egbo o

اللهم ụmụ السلام ومنك السلام وإليك يرجو السلام وينار بنا بسلام ogele ma jo ma de ge ka ma hele koji ibo jare ma le ene ka o ka ma chane mi ti me wa cho le ma se cho le go ti me wa ìwánẹ̀ maṣalaṣe bá tó mìntì mìntì gbogbo átìmìntì mẹ́wàá màdójé ilé ọkọ̀ màṣẹ màdójé ilé múnikí kọta máa ilẹ̀ ìpòjí múnẹ̀ èyíkù ẹ̀ máa mọ́ ní kàdọ́mọ́ máa wọ́n mílẹ̀ lódò maṣẹ́ ní kà the ultimate thing is that máa ìsálàmà pàmẹ́ wà pàpàtàkàn ẹ̀hùn kẹ̀yà lé ọmọ sí àdúrà èyíkù ẹ̀ mọ́ ìṣínìṣí ẹgẹ́ ní ìmọ̀ ìṣínìṣí ẹnẹ́gẹ̀ àlójúrí sálàmà kàmà òun ní kedò òkè aléhùn

fakasat kulubum take da biti shine wawo ma wa kathirun minhum fasikun oji lima ba fasiki ma ṣe oji lima amene ipabi ohun ma ṣe yin yeye ka gije na ipabi adini anima na'am alutogba اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بين قد بينا لكم الآيات لعلكم تاكلون tọ́ ilẹ̀ mú ayàkìlẹ̀ wúdó aló ikọ́ ojú ayà lẹ́lẹ̀ nọ̀làkùnlékà kò má rí án ìnádọ́ ọjọ́ kàmádọ́ máàlìkù bí dínárì ìdí àmì máàlìmí lílélílélílé ojú à nàìjíríà yìí báyìí ni máàlìmí lẹ́lẹ́bà ẹgbà igbélé ṣe máàlìmí nìṣínú

inoma nkekele kine ọma enwule ba isha e e ka hụ baba nwụ engide ikwu ọba na achị isha kwụ n'iju ọma tiki onobule ya kọla hụ baba nwụ sagi ya gị nọ na ege gị ya ya ijo nanu inara ijo nanu inara abira gbogbo kule gida ibo ojo inu kehu tagi akara ba to wuyo ka ijo na ijo ya se yo ile dabe ile aba ki a shalu ki adu na mi ya akara ba ta ka ijo na eni atale nopa imo kwa nduka ne ya da bi shagida bi shere ba e ya na ga tagida bi shere tagi rawo mo ni baba baba

ungagbo ma nkikili ma nkikili kisi akola nta ni ma tiking ni jele yaki ni baba je ngi baba engbe ngigen baba engbo gen ki agwa ka ngagbo ko ma kede akola ama ngagbo ke akola yi take mudo okatun ya agba yi yaki ni alam ya'ni lil ladina amanu an takhsha qulubuhum li dhikrillah o abokuma di imani kuma chapa egba wa ma kedo ma lola kuma ngari ya ojo kuma ci ko yo kuma da bi abojo tan kuma nasala min alhaq e ko pa ko yedro gui kuma le godan wala yakunu kal ladina utul kitaba kuma we da bane akini am ahlul kitabi aba e fatala alaihim alamad min qablu am ahlul kitabi ma do bawma fatala alaihim alamad taku we ko tek bolo agbade amakwa nibi ma koko ka nibi ma le keme ta machine shen ngiye do ma focus kulubun ta do ma gbiji wakatiru minnu fasikun tako yile mamu dene kpabe yena ya kun abo de yeni lele kun mana chigi lulu mu jiki yeni juru le unga akere bo manke na ale na ba habu nga kere bo manke na ale na ba ki kai ayi ke de ba emdu wazimu hinu bo kun lu kuma kuma kuma ku yo ke de ngun ba gumale mi kun lu take e abiri jo ke de shi anyị tamata ka ụwa ụgbọ eleba onwele ga oyi ọnagide ya ka ọla mele nwoke ahụ gị n'ihi enwuke anụ ke a enwuke anụ onwule kọla ebie na e, anụ onwule na anụ onwule alụ a si na e, e, a una ngili ungilidomo to eunke ano le alote hunale kole jene mu ano le alote hunadomo atu yogi ali yona ko che hola yo kole yungi ne un leti gidomo o manu pa yogi agbo ni de ne ide tiki nu pa yogi ni gigbon to le unale un junyu ya aki agi de igbo itaki mu da ni ka o mu da bi mo mo taki ola won o se imu tiki ko che Mm, ngom di mali min ke an ko litafi du ko litafi ngachi ko ngamu ne da ko yori da ka lawo chango shi mu de to dale wazi gidi wala ya ba shi nana yo ake gba ke wi hunwa e gba ke gwa ba yo e gba wa le dan enwe de da ba yo yim de im do ko ngai de da ke ta ke e mo yo ka lo yo akodo e ti bo ma no kono me bo ni ama agbanago cha bi bo yo ama agbanago ngame are ojo ngame ayo ma shi de ngame yo ma shi yo de

ẹ̀hùn kẹ́ dìde tákì ẹ̀ mọ ọjọ́ ẹ̀hùn lẹ́ka náà ọjọ́ kọtùrù kẹ́ náà lẹ́nu wáàzì lẹ́wọ̀n ọjọ́ ṣe yẹn ilẹ̀mù annaláha yóò hìl àrùbọ̀bá àdàmù ti ha mẹ́mà kí ni ọjọ́ báyìí àdọ̀rà inú ànẹ̀ òbíkanẹ̀ إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم إن المصدقين أبوك ما أدوك شانوجو والمصدقات ba bai bubule kuma an odo ga shan ojo oji gaskiya ba na lage eh wa aqradu allaha qardan hasana tak ma won me ojo me ojo me bele nugun go ojo ata na agbon wa rari se kuno ama me odu chu ni ile ojo me du se ile yin e mo du du to do ojo ti sabilillah pa melu nara melu du ke du to ojo ba to yo ojo me me ojo aro me yudafu lahum iya yaro me ebuto ya duwe jobu le onke dwe edu e onle adwe walahum ajrun karim olada yuji mangodo mo ngibole de والذين آمنوا بالله ورسوله ورسله والذين آمنوا بالله ورسله أولئك هم صديقون وشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين آمنوا بالله أبوكم هذه إيمان فالله ورسله فعون شم أولئك هم الصديقون أبلا ما شمادو جتاج جوجو والشهداء أبلا ما وشامي شهداء إيه عند ربهم بوجوهم دمائين lahum ajruhum wa nuruhum urome ma domo nguma ufane ma ngodomo nguma ge walladhina kafaru abukuma mda chikafiru wa kadhabu bi ayatina kuma oha ma ya dorimi ulaika ashabul jahim abole chama maona jahim de اعلموا أنما الحياة الدنيا ليب ولعب وزينة وتفاهم بينكم وتفاهم بينكم وتكاثر في الأموال والأولاد فمثل غيث آدب الكفار نباته ثم يحيد ثم يجيد فتراه مصفرا ودرار مدبرة ما يكون غطاما وبالآخرة عذاب سديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور إلموا مما أكو يا مجاتا ريني مما كيو أنما الحياة الدنيا أكيد رأي الدنيا إكاجي هون جوين

ene gbogbo yóò mèbí ẹjọ́ ẹwọ́n e mọ́mú nẹ̀kọ́ yọ́lá ene gbogbo yóò mèbí ẹjọ́ ẹwọ́n mọ́mú ní ẹwọ́n ewẹ̀ ìṣẹ́bẹ́ yọ mẹ́ alùkòdú ní àti àbáyọ iṣẹ́ ma ilẹ̀ palu àbàkọ́jọ́ àkíní anyá aṣọ ọ̀dà ọlá kàní ní kì máa yẹ ṣe gẹ̀ ní kọjọ́ ọ̀dà ọlá kàṣe kókó ilẹ̀

ama todo me ma ya duhu ma poda kuru ma jaba ki kuru ma pa ki kuru ma ngole le ma un al gede gede ni ki ko yele ga bukele ama ya go igo da mi ya si jara ngo du gwa gba iya lo igo ye un e bota we si jara gbogbo alùkò ẹ̀dẹ̀ ẹ̀yẹ́lígbó ẹ̀mùdàjẹ́lígbó abúkẹ̀lẹ̀ bí ìyá mẹ́rin abáyọ̀ yìí wẹ́dàbí wọ́n yìí ní nga mgbogbo oyi une anya lo oyibo ya we chigara ebo kota yoka kamini wene abajo ya we mile oka kama adu kuru bebe ne ka ga ye yu na e be ne ki bebi eli kama ne kwa na mini wi mm wa de ye da be da be ne ke adịghị e bi ka wa ade ye da be awa ba ubi bebe ne yu ma ade le kuru e me yu ora de kwa du kuru tagi kuru ojo ti ya wa ụnụ ne dị de ababe ko yibo

to zinatun Allah tabaraka wa ta'ala ni oduniya ci ijaga tafakhurun bainakum kuma ba gbade olame mega bo bulege ni ngini abajo yi ajuma mesiba ngi ngo yo dabu ama ne wa mi ane galaba mesiba ngi ngo yo dabu ama kunu bulalo to ku shido abajo yi ba kishi hola digen kishi super gen martin du ko jago ngi ko ungu ngi ko wa ne dugi ma ne le ne dogi babo shine bona tanwe ne e, e oyo no ya ma ha ha hayi ali ali mo chi ko ta ona ga du la be ne ki wo ya me amali kuma ki wo ango amado ni to ko to kan je e abi ango du la be oke e agi go du le ichoro wele nga kai ojo ka ne ayiri ka n'oche na lukwule bi dinye n'ọmụ ka ma gbode oge ele ka amụdụ ka ya na ụka awiri awiri ka bụ na-eduwe mụla omemela ajọ na omụdụ kweje ka megbu ji oyi na-enete mali eleke enenwu ne gị nenwe kele na na

ama unu bule ma tijane ukwu chakadechi n'aka ọkọ nga ma agụ chakadechi n'aka gị ma tutu eju ọkọ nga ma agụ ịdị na ijawa ma ihe onu ihe ile ele nga enede ma m mm, ikikile ele erobo eh, ee ikikile ele erobo eya wegere elekwa ekegu ere ele nga ma adụ ma ele tefakuru mbe inakum igide iche ajụma ngichi nwe godo abụ ama eleta na gị ji ọla ka ha gide ebe nwe idudo m ma mma igide iche ili igide iche ikikele baruo nsu mama kwere nwulu idiye nkwumi anya dum abụ gara ana kichi idiye nkwumi anya dum ma ụwa m enemi ga eta alikwu ma ni o ma ni holand tola ma bido ya mebe akini buki awa gide ebe ene buki akọchi ni bugala de je yo eji kanun mparo yo amko mko nkore ji kana la le ngalibu alibu hola do melawa lakini ekikala e, e ni buku mawa gele ba kai buku mashima da e hola do go ili mi ba bugala ma cha le mi ne mani jabule on se dawe le le nonu ji wa wa a le ugo ma ojuju ji a ko ma mudaba moto he elina ma cha le yi akwa ke aga bugala jola de gelida gide bugala do ama keji go uko yegi nuko giya ya kwere mi gide uko je ka meta nyo eye uko je ka meta uko eji nyo eye uko e ogele e e nga mala nga mane onga mala nga mane igala ni akiji nga ma hoji nga keji ke jola ba ko mi imani makai take nwa dum de ngubata ka duka kuno la oji hm aduka kuno la oji ani ki won nege iskulu mameleka mo mali iye ni kinoko kiadu ng'amoma kumaneyi iskulu akatakpo ogu kienu ong'eye dogeni oulika bijaneme iye mewekukenede ou dogeni iye iye kowa ohu epei kiadu noma nkomang'anu fyuchwa iyo ogbai to imkaroja tudeu imaroja eni ukwe ukwe kuna kabikiji ng'ane ini kineye okwe kuna ng'adi kine kamo majuhuzigulu yalali ngamani kido ma ti skro melani to dale ma ngeju turu kan du kenya ti ngole ba kimu de un japani jampani kamo me japani kamo ma ya japani sungu nguwe oro ke ke ye ba oro ke ke ye mde me ne do ye ye shalu oko ya domo enule etini nya le sheli shene kuna tafakhurun bainakum ujuba ọjọ́ àkílẹ̀ ìṣẹ́gun báyìí ṣe yìí ẹ òkòlò yẹ nẹ́kété úmọ́tò kò máa dùgbà ó kété bá ẹ lé ìbí ẹ̀yọ́ kí a mánèjì òkòlò yọ ìbí ẹ̀yọ́ mánèjì òkòlò yọ yìí for the past ọdọ́ka ìdèlùsù hídánú ẹ òjì dákì kó yọmọ ìyẹ́kì nẹ́yìn ilẹ̀ máa yàn ní abẹ òjì ùbá àbíyọ ọgọ́rùn dúró gẹ́lẹ́ màṣáṣe tó dáálẹ̀ òun lòun ṣe ìmádàálẹ̀ ó kàṣẹ bọ́ yọmẹ ọjọ́ àtẹnkìdódò ala innama duniya kamanzili rakibin anama ashiyan ثم في الصبح راحل ولو اشت ألفا ثم ألفين بعدها فلا بد من يوم تسير إلى القبر sabudu ke koko ile ba odu unyo odu ni da bana kini ogona gbo eneke alotule ko yodu bokin na gbo ka ki ami aba ogole na ami ile yi ana ma a yan sun mafi ọ na nwa ayo igbo ka alo juji omole nga mule nga alo sura le ne dugi dengi le ite ngili tabale eh uje uje tole hujali uje nwe uje tole hujali uje uje manage eh chajia ma fi se bile lai e manage du ture chajia onugun gun wa choga iya test sita eh hmm. test le edumani eh, de

Enkuma ma do ba isi ku ku edu si ku jele to ko im ye gidana ni eni gide ye bi akon men o 200 naira de ba kan ya iye ya ni aba aba ma sike o ama yin ogo ole ole no mo ti nelu o bi 200 naira so wa to mo ebo amu na awa ebo du bodu awa amu ihu e ama mu gini ma ma e chenka mụma iwe onye ya ara akarebe edunwu amụgikele ya ara akarebe edunwuma amachọgba ya ara akarebe edunwuma ama ọkụ nwere gwa atara gị chada omelenge nne enedum da nike ugwe ka ya bịa nara melun unye omemelenge ko enedum nike ugwe ka ya bịa nara melun uje nwe omemelenge gwa ye enedum nike ugwe ka ya bịa nara melun enegiche na ọbata ile ekpogio na abụọ ere nwonwu tụrụ abịa egwu ma adụ nga mụ na ebe a oge ọna ma ma وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله وزاغي نوني ليبا كيبت ما وايجو كوكو وايجو كندون دو بت ما وايجو يني غجو ره تكاثر في الاموال والاولاد ايوا جو ما اجو كوميتي كومبيتيشن ولا ما تكاثر واجه كين تميلي ومي اجو كن توالي في الاموال وبوكو اما دال ان با an average man une une ene dugma kini inike agbọkọ yẹ kó gúnyọ́ mẹ́lú otu kaba mọ́ṣọ́ láti kásìrò níbà ìṣẹ̀bọ́ ayọ́ mẹ́rùn yẹ ká ogúnyọ́ mẹ́lú mọ́ṣàkí ni kákọ́ ọ̀nyamúnyamú ilé ní kẹta kẹdùkún náà kẹyẹ ní ha ní ọdọ́ ìpọ̀hùn

tàgẹ̀tẹ́ ni máa lẹ́ka tàgẹ̀ ya ilẹ̀ yọgẹ́ e e na albájìrí ká ẹnẹ̀kì akọ́ṣẹ́ kàràtú ká àbẹ̀kọ́ olùmọ́mù ká ẹ̀rẹ̀mù ká ogbó ẹgẹ́dẹ́ ọ̀rẹ́ àkúnra mi káwọn kàmẹ́kẹ́ ànáṣàdùwà mọ́ àmẹ́kẹ́ náà dé ẹnìkan tí má

tó la competition duka mi amagboji amagboji country ile ya se ba aboko yo ajeun makisa ma noko to le se bogun mama jo e government ni abogun mama jo e government ni mataba yin government ya si council mamadan mataba si chairman ti governor ti minister mamadan amanoko to le ile yi ẹ̀wọ̀ yẹ́lẹ̀ màdéke lè gbógún màmí bìlígéètì tó màmú dúọ́gá ni ìyá ìtẹ́nẹ̀ kẹta abáyọ ẹnkìdúkọ́ dọ́kì àlò òun fìdí wọ́n dàgbìmọ́ṣì

eni bo mano mano ga ko abane lele madu gwala ha ma kuma ko kole ko ma madu madu yewu mo madu kole ya ena bulu to agi deire to dale competition nga mune ya chi kuma to bawala ma kuma no ko ma dalen ko gi dango ti de e ya odo ko si ama o yodo ko yonwa dango ti muto yijo na le ati no ko o yodo ko yonwa ati no ko yo ko ne kwa me ama tekathurun wate ne kodu kilo ti list number 1 miate ne kodu mi kilo ti list number 1 o majaru lo la mai wal aulad mani ogene competition oloma o mi mi chugu o mi mi chogwo meji o mo wo gwo meji le ha o mi huma na training o ni huma ni yin gbo ko ma lolu we ga ni ni ne die ha onu ngem gbo ke alolu tabe bodo ma ma bi o ma ma ha ebi kun bi ya ba gini okoloke te ipa ko chaka ba ne genu maya ne ngede no unge try ke ya gba lo ka ma unu bele be de ma un mejo un ya ka se olu re ile se mi amogun yo mejo gbodun ma yi ma nu ma pa ko chaka mi mara pa ko chaka ta ne yi o ya o ma mi ma do ma ta mejo ojú àkí tekazuru fil amuwal wal aulad mẹ ya kúmẹ̀ ci competition ọkọ̀ kúmẹ̀ ci competition ọma ìtakwa mẹ́un ẹngide ilẹ̀ yíwọ́ bọ̀bọ̀ rẹ̀ tàbí kí ní ṣùjú ilẹ̀ yíwọ́ yẹ́ ni kẹ́mẹ̀sẹ́ lè gọ́ìsìn àjábal kò fara na bá tuhu ujú ilẹ̀ ìdábẹ́ na kú ujú aloi, omi kì á lọ yìí àjábal kò fara na bá tuhu omi lọ́ba òun yẹ́ngẹ́ ne kìí ṣàkáfiri òun yà á páyókú payẹ́ngẹ́ yọ̀n kìgbẹ̀ yìí omi lọ́mẹ́ wúṣẹ́hùn kìlú ipódága páyé kókó ohun tó dá káfìrí ohun máa gini ọjọ́ adomianen akáfìrí ẹn kò máa ṣe àkóònà ogùnléhùn adomianen tó yà náà má bà pàkùnmà wọn níbi abánalẹ́ àkóònà adomianen kí ṣọjọ́ ojú aká káfìrí omi lọ́mẹ́ ìyájẹ́ káfìrí apáyé kópa ọ̀ ẹ̀rẹ̀hẹ́hùn kìgbẹ̀ ẹ̀rẹ̀hẹ́hùn lẹ́lẹ́ tún máa yẹ̀ hí ìjútá kẹ́rẹ̀hẹ́hùn tí ní ṣùtọ́ fẹ́tẹ̀ráhùn mùsọ́ra yà

iya dafe ya aliku to wa fil akhirati azabun shadidun ojo na azaba na do mogwen alu kazaba nana dojo na kaka yi yi gide wa tabale ni o magfiratu min allah duba ngodo mo ko ojo e o meji ngojo akoda ma ale ma ngi junga chiwa jidu kina akoda ma e mo la azaba du ke pogwa anya munuku ajaba ajaba ajaba ajaba e we da chido ya mdola aljanna kete Iya da chido ejeje ole ngojo akoda ma emede yin yayi ojo na azaba na na domo wa magfiratu min Allah aduba na na domo tudale yeji mu bishara che domo mwa ayala mola eroji ji ali mu mi ojo na pakuchaka yo ki mu mi ali kwa jena mana wa ridwanu dojo na ge wa mal hayatu dunya ila mata'ul ghurur e odudo ila ika ajo iba na ogwo si ẹwà hmm, e tíni ẹtíni e kó yọ kí sí ẹmẹ̀ ojo ngo yon lengo che ke ngo ke ngo jida dum ojo ngo medu be ngo medu be ngo lelete e gba ya ke jure ngo leleme ojo e ngo medu ngo medu agwiba imedu ko ile ana na ka buka ti na ise ni le nshi un maduwa maduwa asibiti asibiti murtala mohammed specialist hospital kanu manate oga e ba gudu ile jeme un maduwa asibiti so ami ami ami muslim coppers kuma ali yin ki gola mu ne ngalu alule ma yadi ju anya anya gola anya gola ma dojo akara bata yenihi umba ina unduki boile iko ngati ni koyo gishi mun koyo ma shi mun gani allah heli gashi pam allah heli gashi pam ipokwe oume gba ko ngodi dere chane kwal bonu jawali gitu jawe tako ngidu ngijo ba mutu mutu adagal mutu adagal bona nga mana du mu mutu ya omu du al bona lenga mana du tane ine undu ko machi kola mu e undu echa te ọkọ nga ọkọ bayaka ete ngeche ji nunyi dubai nunyi dị malaysia nunyi na saudia unyi nwe ọdụdụ ala ga ama ma eji onwe iyi ama oge achi nwunye kwa ile ige mege nkwenye dị helete ọgakụ ma dụọ diabetes onwedeka onwe iyi ọga chuga e, taka ọga gide ebe a ugboki na igbokere nchagbe tiki taki mududu torí ọgá ilẹ̀ ẹni ẹba máa tí ní kẹsàgbè ẹ e agbè ní ẹmẹba agbèsí ìyà àti ní e ìyà yọ́la kí taka agbèsí ní ìyà ẹ̀rẹ̀ ń pàkúchaka báà engidu ko ugbo agbere mgbugbogbo dauta n'ebe iche ita cheke ojo orúkọ yọ wọn àmì dọ́kítà agwẹ̀ yìí chide ń ta chide orúgbùngbùn chide kí arziki àtẹ́ yìí ni arziki gaba dé adúkò òun n'ebe ṣeun kàláhọ̀ ẹgbẹ́ kẹ àmọ́ arziki òun lẹ́kọ́pakó mọ́dúkù yìí ẹ̀dẹ́ ẹlẹ́kẹ́ mú kó kẹ́ mọ́ láàrín tari zigi lele ko yoma che ngwe ni ede ya che kwabie nyewo yogi meru chana na kimo ko gele dae mal hayatu dunya illa mata'ul ghurur oyo oh, arziki le isi pa eh, ko chaka gogo ojo ke o ke ma ko dunya cho go isi i arziki le che pa ko chaka ingo medu be hun te meda te hayoma bo mune ogo ngini abaje uh eh, gogono ah. atan chatan kuma gain ayo ki cho gawara engini ma ma engini ma janaza wi idogo yodan e ame du ko yoti ta chi mo yoti ta chi un ama e le du ko yo chi un yiki ngo akini ko yoti ngo ma ngidi jigo no oge taba chi ile odan ngo yo ile chu ngo yo mo ma ndu mu da chi go no yi so ya ti engini ko ma ma du ihe aka na mmiri nwu ngatị nye agwa ochu meta eleta ụma ngachi nwunye anya gwọ m ihe akị họtelụ moto aba na ịnatị na nne ọma nga dụ akị anị amaghị gị n'ihi megile gị sunye ọgwọ hmm. egbe akọ manwụ onye ka anyị bi nwa aka nwa n'ihi na ka na e ọkụeghen ọkụletọ eplan onwe ya kịkọmpanị gbaba nai onwe ya kwunye gbaba nai ekojọkwa kụchaka ka ịgba gabichi koyo merukwewu ya ịkọghị oche nwa gịrị ya aka ka alhamdulillah imani ka nne manyu enwuru dedabilege adịghị abụghị ma achọ adịghị abụghị ma agbe kurani adịghị abụghị ma aja leji adịghị abụghị ma dị imani fanil muhammadu sallallahu alaihi yi ile ebe a onye ọgwọ m Allah ya ọgwọ ila سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها عرضها وجنة عرضها كعرض السماء والأرض عدة للذين آمنوا أعدت للذين آمنوا بالله ورسله نعم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم الله أكبر النبي صلى الله عليه وسلم أدام الكواكب وإنكم أدوكني شكيك شكيك باكو عبد الله من عباس ينهي للجنة أقرب إلى أحدكم من شراك ناله والنار مثل ذلك ينهي الجنة مرنة دوهما تيري وتاني داولي أغلى منانو دي انفرد بإخراجه البخاري إمام بخاري كتير بحديث كده يواه في الرقاق باب الرقاق في حديث الثوري عن الأعمش تو الله تبارك وتعالى ينهي يا ينقول يا تركارا يا ابو كولين وكانك مدوم الجنة يعني سابقوا مرولو لامي إلى مغفرة من ربكم كما يغبادوا باي أوجو وجنة عرضها كما مرولو لامي كما يانا الجنة الجنة كاكا كده با أنا بالجنة لكيتي ka ardi sama iwal ardi ida bene akuna be o jale pane aba ma mu jale pane ma mkuda ma take yanga na una balije na yin una ya tini na bajo eme ogun ya te hmm una ila ya tini ni ogun alije na te to deun ugbe ti be ele kade imagination ni eche mi ile mi kete unwe mai we ma kini hi ingonu dunia umune kingodomo kingotu beka yo ile ìdábẹ̀lẹ̀ àkíní ẹgbàkẹ̀dágó bàbá ẹ̀yìn ìgbàkẹ̀dágó bàbá ẹ̀ kẹjìmẹ̀ ní ìkẹ̀ tó máa ìkẹ̀ lálálẹ̀ yìí tó máa kẹmẹ̀ ní ma mami microscope dùkàdó máa lè kẹ àlùlẹ̀ ẹgbẹ́kù ẹ̀dágó bàbá ẹ̀ bá wọ́n máa kí wọ́n nílẹ̀ òmúnẹ̀ dúkì wọn náà tàgó bàbá ẹ̀ lẹ̀ ọmọlẹ́wọ̀n ẹ̀tà ẹ̀ àmìmẹ̀ ní èkéjì ẹ̀wẹ̀ tó máa áyá alálẹ̀ yìí a máa mẹ́dú ẹ̀ àbí ọmọ ayẹwẹ̀ tàtẹ̀wọ̀n alẹ́ àkáàkì àgó bàbá ń gbókùn ẹ̀tẹ̀ àti àkó nri dúdú ń ẹjọ́ mọ́ ilẹ̀ ogbe kẹ na bẹ̀ ikọ̀ ọ̀rọ̀ ẹwà ń yìí e ọmọ ẹ̀tẹ́ ẹ̀tẹ́ ayáwò ẹ̀kìyàwó kọ́ àgbóyẹ gbogbo ẹ̀yàwó tẹ́ ẹ̀dọ̀ ńlò ẹ̀yàwó kọ́ àtẹ́ ẹ̀dọ̀ mọ́lẹ̀ ẹ̀yàwó ọ̀gànẹ̀ kọ́ ibe ka o eki nugbo dugu mali tomolun abojo ejo ojo ikiri e e, gbe keda bi ehile yi thumma sabila yasaruhu ngbo ke le ehile ile ojo mdunge ina odu ni akwa ona odu ni akal kile te gbada eh ngbo ko mi gwe wa nu mo ko na betule yi aje ki le mu ne wote mi ni ngona ngona gbe ko mi hu ile ile ina be ile le nge agwa ba yo ire maka ya ki le mu ne mo ile ta nu ya yu ha bẹ̀rẹ̀sẹ́kù máa dúgbé lẹ̀ ẹ̀yùgbé kù máa dọ̀ bẹ̀rẹ̀sẹ́kù lẹ́bà ọmọ́ngẹ̀ ya kẹrẹ̀ bí mo dúkù máa kú gbígbélé pàkóṣáká àbẹ́kù máa ma máa rojí gbókù máa kúrò ní pẹ́wọ́má àbẹ́kù máa ṣàkáàfiri máa dé àmì mú mi ní máa dé ọmọlẹ̀ bẹ̀rẹ̀sẹ́kù dẹ̀ ọmọlẹ̀ mẹ́jọ ẹnẹ́dúm ẹnẹ́dú déhùmẹ́ aláwọ̀ ila yomi ba akun eli tanu mo le me ba e mo ngidi mi alle gen e ha ba ni bi mi gen eli ilu nga o ju bana ke eli tomo wo di mo ba wo me ma ki ngolu bus mo na be te mo le le chere ba ko yo suli an mo wa o yo suli an mo wa ke nya ago ba ya mo de e akugbe ki ngona na te barzakh le mo do mo mo nge wa ba je ọmọta ke yaru ti aljanna aljanna unta na be tan dule ce arduha ka ardi samai wal ardi una be una be ne akun na be mamu jali pane gaba da ya mamu koda ma ba take ashu na be unke te Allah ngoye na alare sin yango do mata ngo to bode olele pa kucha kale ya nana to bode ngule Allah akbar to aljanna ni gidan gibet manna be maruto mama وإدت للذين آمنوا بالله ورسله أبوك ما ديما نيوغ يشاك وجو كونو شمبا أما ما شاجي عليهم ما أجو كيوا والك جيو ماما ذلك فضل الله الجنة لو جوشي يؤتيه من يشاء أنك روجي جو هذا الجنة لهم والله ذو الفضل العظيم أتولي يوجو با إجنة بتبالي أنك روجي جو أجو مال جنة دون hadisa fe yolo ka wa mai ni ameno bata fi ami muhajiri na maakare bani bi sallallahu alaihi wasallam mai nunu chojo dhahaba ahlu dusuri ibn kathira ya ci bayana ya gidai yeni atulin aljana ojo ejinwomi na isi nwa oyi adụli amụ na eyi oyi atịnile ejinwomi elebataghị ihe họrọ ọgwụ gbogị acha na kworo mụ echi ka vere achụ dịba ka oyi atịnile ejinwomi kpali e je na chọjọ na ya ala ejinwomi eye nụ ejinwomi eche gbagedile ya ala ejinwomi ekwu oyi ejinwomi eletaghị ihe họrọ ọgwụ ya je ka ọrụ ọgwụ taki aṅụ mkọla enyere lọla ya ọ na-akọji achịnile ejinwomi ele ire chakụ de ya je gbagọ chi na isi ụdị ẹyẹ ta pàmò nù aláṣí ìwẹ̀ bí n gbogbo ẹ̀dàbí akẹrẹ̀bọ́ yọ takọjọ́ ẹ̀yìn omi ẹ̀lì bókè àṣìmọ́ aláṣí ìyàmọ́màká yìí ọ̀nà àmú ẹ̀dàgbé àjẹ́nà hmm? àbókò ẹ̀ṣùmọ́ aláṣí nígbè tí yọ́nà tààlà lè yọ̀mọ́ ní ọyọ̀ láìfù dú kẹdígbè kàdámù nẹ̀ kẹpa yìí yọ́nà lagos amoji kuma aji jona ta kuma driver moto ne abi driver moto ne nga moji ma o se ma ma mu ama mu e mu kuma na mu driver da moto mtiji ya kwa na alija shingili take ne bum ne do do ba ma mo e gbo ka do ama le kwa ma mi ma mi gbo ka do mu moto mu oyo ti la keme abi moto mu oyo ti la ba ni bodu je moto ke na do keke mana du keke mal du keke mamma kutula ni pako shaka ma yema kutula ni yona ama yema kutula ni yona yin ma ya draba ke mutu do ke mutu ne jamele draba ke mutu do ke mutu ne jamele ma be gberu kadu ma du e pa abe akini enu mutu do yabo yi isu abeka he akaya do moyo jẹ́kí eyi omi ogun aka yóò eyi ẹ̀pọ̀ òun dé ẹ̀hùn kẹ̀dọ̀ àwọ̀ àṣẹ yìí ọjọ́ máa ṣe lè ní òun dé yóò lábà mọ́tò tajú ẹ̀ àníbí ìgbọ̀pọ̀ máa ní mánì mọ́tò tajú nádùn mọ́tò ọgẹ́lẹ́ máa jẹ́ ọ́nú mọ́tò lójú màmá wẹ́ nẹ́kọ̀ọ́ lójú àmẹ́lẹ́ bá wẹ́ ẹ̀ ẹgbúṣẹ̀lẹ̀ lè ma gola bula ko biki dola ma kucha kama mba <laughs> biku malgao mafai about one six one one six three ono bo meta yo meta e mm. malu kana munu ko ile juro chanen loji one wewa one wewa ja kulimi one wewa ja kulimi ngbe ki tubi won ngbe kama na ajo mo attachment awon dago ye hun da ama mu tele ba one kine shogun meta yo meta ma shi ogbodun malema malema pa

mayi ni onuti ojo ege otakada bugiyatu kulli muslimin ele omo enwele ti arba una hadisi ele ola ele hadisi le omo but ona maduale omo inarida pe ni ka gba kide mayi gba nabi sallallahu alaihi wasallam mayi ni dhahaba ahlu dusuri bil ujuri onuti ojo amana na ma mola ragbali dhahaba ahlu dusuri bi darajati mamọ dẹrẹjà tàtẹ mamu kó lè kóra àpá ohun mi mamu gbàlè òrà na'im máa kí na'im bá òrà dẹ alimukim òrà yake agúpe yóò nẹ̀kì máa lónú òrà yake máa chan òrà ilẹ̀ àmànánà mamu gbàlè mẹ́un ma níbi ètò ọmọ àdáka ẹ̀wọ̀n àwọlẹ̀ ẹ̀wọ̀n nílẹ̀ ya o ma yìí ni àmànánà yùsọ̀lú na kẹ máa nùsọ̀lẹ̀ àmàchọ̀ àmànánà àchọ̀ àmẹ́nà bàtà kọ̀lá dẹ́ o àmàchọ̀ àmànánà àchọ̀ wọ̀yẹ̀ súnmù na kẹ nasumu amela jaleji do ka ma jaleji wa yatasaddaquna amela muda no ka do shida kan wala na tasaddaqu ama no ko kamar do shida kan wa yutikuna ama do ka amela ladu wala nutiku ama no ko kamar ladu tane kola ne biye afala adullukum ala shay'in udan kan gume abajo yi idza fa'altumuhu sabaqtum man ba'dakum shan kuma je kuma yace wala ba abodu kuma wa obi me ba me mo gbada abodu kuma yawa obi mai ba memo gbada wala yakunu ahadun afdalu minkum iya ne ne dukiya ne ka ba to ba ma to ba ngame me ya chikolo gide ge illa man sana misla ma sanatu mekene ki shola enwi kuna ya du megide ne ki makishi mekene leke madale ne ki ba to ba megide ero ma bo anabi tusabbihuna wa tukabbiruna wa wa wa wa tuhamiduna تسبحون مرجو فسبحان الله تكبرون الله أكبر تحمدون الحمد لله سبحان الله قال أكبر قال الحمد لله مناشي دبر كل صلاة ثلاثا وثلاثين أكبر دوك ميشو أقوى وانيو ميتا وميشي سبحان الله والحمد لله والله أكبر أقوى وانيو ميتا سبحان الله سبحان الله سبحان الله أقوى وانيو ميتا الحمد لله الحمد لله أقوى وانيو ميتا allahu akbar allahu akbar uwe wa nyome ta e ma do tasbih mo tasbih haire ibiro ajugo egbe gide ba ma nko amami amami dan ene du me me ma do tasbih wa ibele dan mamda acho ma o shola mo ngani yu me du yita ma tie kama ma me da luke ama mdu yitu me tu ma mu da lu to subhanallah gide ba se un ke ka obi oba dabalụ ka bụghị ka ebe ọla okwe ka anibi ka kwụbo ya n'ebe ọla kwele nwa n'eyi okwe owu jigide enwe n'eyi ama m dachọla isi ya oge ka ha chi ilu ha haghị ma ma ha kwame ene ga amelu yo ene ga amele yo ene ga amiji no so na so so so so so so so so so ise ka anibi ka kuma ka ka subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar wewe ibogo man teke bio ogale ma munyo munyo ama gwo aluka yo gebe baba eme ko majiji ti ti ti ti ti oge ino e to chechebi ka emụmụmụmụ ya abalu abalụ agha ga-eme chechebelele enwe matini gị ka subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah iyo egwelume alụkedu eji ka ọmọọmọ ogere kedu achịtị baba iyo egwelume edabi nwa ọ na-edabi abalịla abaghị iyo egwelume egwele egwele mdogwe gwame yake wọ taki bai tawon kashe nu egweluwa ne egweluwa ne taki bai tawon kashe to yan ka nibi akina misa edo ma bo oyi aduwa gire ni ma ya o ma ṣe gbogbo atọ́wẹ́ ka ma ọmọ dàbí ogbà ama a ma ma yogo tí aka ma la ma ka na a ṣe protest mu ma wanda bi gba ne bi lahiya ma wanda biya ma ni sami'a ikhwanuna sami'a ikhwanuna ahli al-amwal ma fa'alna amma ma yawa ma noko mangola mangola le mo bomen ko fa lu mitilo a ko ya ngo ha ma ngo ya ngo ha ola le ngale aba ti gi ma di sere ka a lu sida ka dunu adu yake ngodu nga ama ngo ma kini che meun nabi sallallahu alaihi wasallam ni zalika fadlullahi yu'tihi man yasha yele katula ojo domo ene kire ju ya dun wallahu dhul fadl azim sudala ni qur'an yenihi ma den yele cha ya to mo nguma zalika fadlullah yutihi man yasha wallahu dhul fadl azim tudu zalika fadlullah ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبراها إن ذلك على الله يسير ما أصاب من مصيبة في الأرض إن مصيبة دوك واشو جان وجوين ẹn kò máa dọ̀ mùsíbà ṣẹun kẹ̀dọ̀ ní máa ń yíkẹ̀ ǹdẹ̀ ẹn kẹ̀dọ̀ ẹ máa gbà ní ẹn rúkọ yóò mú dátẹ́gbẹ̀ kẹ̀dọ̀ ẹ máa gbà ní mẹ̀síbà ní ṣe ya oyo ye me gile kwa ge mesiba do moyin to mesiba gide ba ne gba ki awa ke edo emu baba ma si mesiba mi shin ene ka do mo oyo mo ma da won ma ko yo dun iba o ma mu do lo lo tabale o ma mu do lo lo la ka mu dedu dedu da be na ka won ma to ma ino ma ide jume o ma gide aba ma ma o mele ati ni ya ku kada ne yin onugo ya ke do ma ipa ntodu ki na ojo inegedukwa ni anyị ma negedukwa ni tagi atojo ka ma ayo ga jo ma eliku ene gino ma yi ipa be do nga pa be abege boy do nga ya bo e do ile gi wa shi mi siba do mo yin abe do nse bo shi mi siba do awa kedo ya pa be mi siba de e a go ko ke mu fi la ayo mi siba do mo e a yanya kili o me bo aba yo mi siba de icha he nga na cha na na ye ni go ya he ki ti imu ya lo abayo yi mesi bare edo ebon edo akwa bi eme nko ko ka mo yinya meun gba wa meun kokoko mesi bare epeke doji no maya meun duko mesi du ke e bu ne ke du ne mangejun ish accident ki che ke du ke bu ne ke du ne ge ni ki mude nga kanyame oyo akime mesi bare yi e du ki ini elele gị nwodo mọta ahụ ihe ke earthquake de earthquake a na-echene mmeju a na-egide echene mmeju emeju onwe amụnaeji nwa ma chine nwa anaghị mana ke mala mana gem ma ihe ya na-eche ihe ọma ya na chine daa chineche kokokokoko to earthquake na Eh, eliku uwo kimera amune wole ngomdi mesiba una kwehuwo eliwo muda wo asigili dakanyadu ukwehunyi eliku sami mesiba ogeni le dukiya ṣe oja na iba allahu yani wala fi anfusikum yeki kere bo yukola me yeki kere bane yeki kere bane earthquake mayo gane volcano mayo gane yake yake akare baji ogane ko tsunami de abe akogo flood logo ko ogogi wa akare bo alugo jawo omi mihi ugba ida itobi uh, bagana omi shine omi omi ko gbariyan omi ma mela ko ameja ta yake abịa akị n'ihe uche me ogen mesiba kereba nedomo abịa akụ mi ma lọgen mesiba bane nedomo wala fi an fusikum yegi kereba oyi awe ihu awe to gboduki awe anwala fi an de hmm, mene illa fi kitabin allah yani ni gadi otakada me min qabli an nabaraha takawa yi ilgadi planning ise nga a na yin ewa nga wa execute ni yi yin mada na nwa me ila do nga un bo aba yo eba o liga o kome ama anabi sallallahu alaihi wasallam je wa ma kini le ko yo ko eba ini kadwa ma ni kika ka che un ina budu ko ko yo ma ke cha do ko yo kite no ya gbe bi eh abdu ga eh, ma ko yo ma ka di

azeta ce ere agwuje ọwọ́ agwuje eh tama de that's beauty e, adwa tabali ime ay accident ne o ka ogwuje ere ka ogwuje oyo ile ko ya achari da ngabanele amma onugun gwe te mulele ba ipochi ene adwa ikokochi e, eh aye nga chi taka hey alhamdulillah la kumutu iratu yehi kulei nwojo chi nwodo ene duma ko yi yi eligo ika ni chame cha aduhan aduha ye abu amu boku majane kumache oye ki detu le lafi oye ki kia imesiba yona ami kai no oye cha tiko de dala aduha che ngikele ni chenu eh aduha du ka che oyo adoma kweko ama ma ko yodoma kweko ni eh oyo doma sigwe ama jo chikai ma no oyo doma sigwe ame mama ni ama kele yin imanga mama ni mesiba akerebo aiba

لكي لا تأسوا على ما فاتكم ولا تفضهوا بما آتاكم والله لا يحب كل مختال فخور لكي لا تأسوا على ما فاتكم تركم أقول لك ريبا تركم يوتفا دبتا بالو جنك لغمدو ṣeun kẹun lè gúnmẹ́dù mẹ́bà ẹ̀wọ̀n lè yàn ọjọ́ kọ̀kí lè yìí ṣeun kẹ máa bá ní lẹ́mẹ́bá ẹwọ́n pẹ̀lú bẹ́ta bá aláàmà fásitìkún jẹun ti ọwọ́ rẹ̀ tẹ́ tàí ààyò yín kí ẹlú kọ̀kà mẹ́jẹ́ ka 77,000 nìyí ìrìn àkíhì òǹrẹ́ta yín kí ẹlú ní

ẹni kì máa nẹni ìyàjì mistake kò wọ́n á ti ìṣàṣì wọ́n máa jẹun òun ẹni ẹ̀lúgbó tó ọ̀nà kàmáàrí kí tìyàn nẹ̀lẹ̀ ẹ̀ẹ́gù pọ́ kí ti pọ́ ẹ̀dẹ̀dù yájí zero seven don àmúnà ẹ̀yà ara tàbí ya yàrá application wọ́n apply ìpọ̀ ẹ̀wọ̀n fẹ́ ìdúrà ní ìdèdù náà tó ẹ̀dù lẹ́kàmáàdù ẹ̀yà máa yá ṣẹ̀ǹkà ìṣèdù ẹ̀yẹ ṣẹ̀ǹkà ẹ̀ní àmúnà ẹ̀bẹ́ kìdú lọ́gbàwọ̀ ẹ̀kùnmájọ mọ́kìṣẹ̀bárùn-májọ má pálí mànàlùkà tákọjọ́ ọdún ẹ̀dùn ẹ̀yà pàṣíkò yìí n'onwe ne ka edo atụnye eh, n'ogo nga me adụkọ nwe ole nga akili ka lọ chineke ma adịghị so ihe ka edo ka tụnye lọ oge kili gị ọjọ aka ege n'oyi ene gide ike adọka tụnye n'ihe oge ma akili gị n'ọjọ mụ daa ebe a ichugbe gbe eye nwụrụ oyi n'o baa ya ya chi mesi ekene eye nwụ mesi bawa n'o enwu wallahu la yuhibbu kulla mukhtalin fakhur ene do abata bale ayo jini ba ojo ngi jele no الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد الذين يبخلون إن بكى دمو أما ما أقبلي madu madu jẹun wọ́la ma jẹun máa làhẹ̀yọ́la máa lánú mọ́tò ọmọmẹ̀lẹ̀ máa ní kí làkùnmá ní ń yọ ọmọmẹ̀lẹ̀ máa ní kí ma ìyẹ́bọ́kàlù nà òjẹun ìyí kìsàkà aka máa mánìjì ń iji ọkọ̀ àtẹ́kù máa jẹ ẹ̀yàn a nà máa yàn ní ẹ mánìjì pé alladhina yabqaluna na boku ma akpali wa yamuruna an-nasa bil bukhli ama anwo da ngamune kuma anwo kpali abu eta che oko he yo wana che akili kwelen etapa dokum de amune ko yana na janyu me un oko ka ba e abu e ẹnẹ́jì múbi dàkọ̀lọ̀ ọjọ́ kìmáàlìbọ́ ni fọ́yín aláwọ̀ alùgbọ̀n ní yóò hàmì ọjọ́ ṣanáà ìṣe àwọn ṣunú gbèdè لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأن... والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بات شديد ومنافع للناس ومنافع للناس وليعلم الذي وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز نعم to so, Allah tabaraka wa ta'ala ni laqad arsalna rusulana bil bayinati amunu che akushe kwa birijola amenga yiku amunu che duk mawa macha nanga yiku eni ke nga yiku mu da toba shahid muhammadu sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam nga yiku toba agboji mujiza anabi sallallahu alaihi wa sallam wa alqur'ani ama kafirun gushe ma balale agboji mujiza nkwa ko chaka ci qur'ani ene takata gide gide gide elarabu kojo kai qur'ani amara mamu ye bonu mamu ye bonu ka to anibi nwa anyi skulu abile taji niki mologo aka ila dunga kini wa ishugo yo akunga ojochime to mujiza ngi chingo yo dunga anibi sallallahu alaihi wasallam níbi pa mi sàábí oúnjọ́ ọmọ ẹni oníṣẹ́ ọjọ́ èyí abalị ànàrẹ̀nù alọ́ọ̀lá abálẹ̀káṣẹ́ alọ́ọ̀lá kì ìgbàkùnmá sí Hudaybiyah gbogbomide alóko kátínómi mátínómi tínómi ya ma ya tínómi a máa mú dàbí ayẹ́tọ̀ ọbọ̀mí má dẹ̀gẹ̀ náà bá àti mẹ́lẹ̀ a máa lè áyẹ̀ a wà nìyí

ụnụ megwegwa ya ma ma na nyitren ka ya na me ma na nyitren me oje nwele ye mekwa ne alụgide ku meji ogele ya debe m na aje sallallahu alaihi wasallam alụgide ku meje yi abalele agele ni ade un abu mu na adabi aya ni o ma alụke je yi ajụrụ ka anyị bidan egbaka kafiri waka ya rọkụcha gịlinyu ya enu nuche ojo ya na agba egbo ometegini anibi sallallahu alaihi wasallam ya na oje agbumi bụ oya tegini Ọ yi mgbe oete ihe nwere igi ya nwa ji enu nwa anibi eni ni kipo unu oya bụ mgbe oete ido wa na toro kipa nabi sallallahu alaihi wasallam awon kuyele anibi eni na agbo ebo emite yin nige igate ego gane ye ni kai nwa akude agbo nwi ni ode ni ọ. eji mo mi wa se we gi oyo wọ́n di ọjọ́ àníbi sọ́lá sẹ́lá máa ẹnu tọ́ ìyẹn bá wọ́n ẹ̀sẹ̀rẹ̀ ọjọ́ àti májàkàchà bàpá ẹ̀ṣẹ́ ní àníbi inú ogun inú kọ́rọ́ inú ẹ̀hùn dún nílé kádún àmá máa ṣe kún àrọ̀bẹ̀ yín ọ̀bẹ̀ bà níbi àmà káfìrí máa ẹni àmá tí ní torú ká máa kẹ́ẹ̀mà àkónúṣe ọjọ́ ìwọ̀n ẹ̀ṣẹ́ ṣoṣi tó dáa lé oṣù kẹ́ẹ̀mù pẹ́rú méjì ṣẹ́un kó nkwa maka ojane ubikumachilicha ochu ne ojale ogala maka yoro ochu kwate ina awa ochu ngodo jale atege amila okete ki ogala maka ile ate oguma ochu mkporo meji oka le to yu oka oka le to yu keji yeji ngom bi ama ade ngom da bi le to jale اقتربت الساعة وانشق kojo kun annabi sallallahu alaihi wasallam ba ina lukan annabi musa ne annabi isa ne annabi du ma ne ta me le kojo adunga ma annabi mu shi bayyana ti yana biriju ma adunga mu shi duka kuma wa anzalna ma'ahum alkitaba an odo takada le bu mage wal mizana an odi mizania adebo age ebo iku maka mi gide shi okpopa okpopa ngadwa oyo okpopa gide ka adwa yi li yakuma nasu bil kis to duka mu ne kiniki dago yo amakwakwado oji uche aki na ihe na-ebi na-eche une ne nke maka ya wee chunere oge mgbe ele edu anyị na-edu ahụ ma unego enyi skulu gburu take me ngebie neni enyi skulu gburu take me ngebie neni wee na-agba ke na-agba kwa ọmọ ne kele mebe a enye ebene mame e ya enye yo mame ibe kwole oyo mimi zani le muduro go yale wee chini duko na alume ogele nge na menye yo ki alge gwa ba yo abudu kuma me

ma muhiu me mamda muhiu dan sabudu ke cha tigina one kele ka de ba eye tigina komen abudu ke cha tigina one kele ka de eye gwo yo me kem da ngun na ko gbele gbele ya me de ke ise e ye ya da mo du ko ko ngida da lo iye oneli kimun iye mu mane tu ya te ga tigina ko eye do ba ngun tu de uta ene du shi ma kina amin gida ba ene bene do ma. saka cha chude ya chude de kuma che jenge bene ngeshi kulala ebe kuma chude e kuma ya makuma ya yi abe kuma cho ne kele kuma be kuma cha ma kania ka one kele ngama chi kuma ka yo yoro dai ngo igbo kuma cha kwa mai na manu ga kwa ngama che o igbo de gen ga gini achode ngomi chi omide humenu ngbo ungen kulala ojo mi minzani dwa imebe ile dwa kamona ndu menge yo kwenge bene kamona ne dum mokwa kwa kuma ne dum ibita

ene gị aṅụ ni grenade abịa kene gị n'igbo mbọ ọba yo nwa aṅụtọgba imu ọdọdà kí yóò abá yọ àti ẹtì gbẹ imu lórí ọdọ àtàní ọkọ mẹkọ yí ọmọ mẹ tó dá lọ aka àká máa mébì yèdúwá òpáyún náà na déhùn wọn na náà fi òlì náà sí àwọn ṣèkùn àmùnì nana títí ó páyé òyà kéde dánú ebi yà nwa àmùnì nana ụmụ mẹrin ṣe protector yàrá bọ́ oji ya na abajo ihe ọ na-akpa abịaja nwa protektọ gị igbitinwu iyi wido domo mekuchekwunana ọ na-ebigye yo abajo yi ebijele domo moto ọkọ waliya alama allahu man yansuruhu wa rasulahu bil ghaibi ojo ate ni e ke ke un manye ne Allah ce ne ki nukwayo ne ko yi ma wace na na wace ne na'am ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما وجعلنا في ذريتهما النبوة والكتاب ومنهم مهتد وكثير منهم فاسقون ولقد أرسلنا نوحا وإبراهيم الله تعالى إنه أشيكوا نبي نوح ما نبي إبراهيم عليه السلام وجعلنا في ذريتهما النبوة taka ma oha nibi dupe ha amo mama ama juma kwa mama ama joha nibi kpama juma ina bai ba kuma tona a yi duka ju a mamma kwama juma a ce ku ya mamma kwama juma lai na buki a tona wa kafirun fasikun amma oji ile a mamma kuma ne kwama juma ba ina kwabe mashi yi ni a ba yi oji lamu ne ke ne kwabe oji lamu ne amala mece ojo amu ne gwe ayo mo iso guru ma ci abe ko gani ma ci abe ko amado ìtàbàdà kà máa mú káyọ ayọ̀ yìí gbóòwò yóò máa ṣọlá ọlọ́yọ̀ bá ẹ̀dẹ́ mi àmáàkẹ́ ọmọ ẹgẹ̀ẹ́rẹ̀ àwọn ṣọlá ọlọ́ta ẹ̀lúgbó bá jẹun gẹ́jọlá ọlọ́ọ̀kú ṣàbàdà tẹ́ṣígẹ̀ máa ṣọlá ọlọ́ọ̀kọ̀ wáyìí ní ìṣe ẹ̀lúgbó tó ẹ̀ọ̀gẹ́lẹ́ kà bá o. oji le ma. amachamene kpabi abụ ogwe egwu ma ama na bi igwe ije ka dịghị ma tuma kọfị na ثم قضينا على أثارهم لرسلنا وقضينا بعيسى وقضينا بعيسى بن مريم وآتيناه وآتيناه الإنزيل وجعلنا في قلوب الذين تبهوا رعفة الذين تبهوا رعفة ورحمة ورعبانية ورهبانية تدعوها ما كتبناها عليهم ما كتبناها عليهم إلا وتباء رضوان الله إلى ارتضاء رضوان الله وما رعوها حق رعايتها فأتينا الذين آمنوا منهم أذوهم وكثير منهم فاسقون tọ́ ẹgbà bọ̀ ọjọ́ kan ní kíkó yára ní a lè ṣe bẹ̀rẹ̀ ní kìdọ́mọ́ takáwó jẹ́ àmà kìbọ̀bọ̀ ó léwà ayá tàbàlẹ̀ Hmm, ya tukwe kikwa na anu leta bala bali tudi mi gide oyo chi kola nga mi ami ne sara mi christian yonyo ya ya gide ojo la celibacy kuma shi one ge awu ga gi ni o ba ya gbigbe lege o no ko gbigbe lege so ola bayan lele ojo idua ha aya gide to ango le oga na bajo inuna ya kanya kerebo yóòtìkún kìfìlẹ́yìn mi rahmeti yìí ẹ̀hẹ́ ayàlẹ́lá wọn kọlá àbúkùmánù pẹ́ méjì iná bí àdísì méjì kan níbi kọwa ojú tó a ní kí rúlé ka àṣàmọ́ kàtúlẹ̀lẹ̀ tó dálẹ̀ ìmí ń àdọ̀ kàtúlẹ̀ kàdá náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu